جميع أجل الإسلام وأكرمك بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كيف مولانا بعلا نقول أنت رأيك يأتي بفضل سوا بأولو سوا olùṣìkẹwà aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ́ ọlọ́run kún bá nábi náà tàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ìjẹ́lọ́wọ́n bá kó sanú àwa náà pẹ̀láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin kọmọdé wa àti àgbàgbà wa ọlọ́mọdé àfààní ẹ̀yí wa kú báyà tó kíá lọ ọlọ́run kú sanú wa ọlá Qur'an على لا إله إلا الله كلا في سبحان الله لكني ولا وجوني كنا نشروا مسائل الجاهلية يا فاوى محمد بن عبد الوهاب يا فاوى صالح بن الفوزان عبد بن عبد الله الفوزان نشروا رجل في يبقى عارف يقول في أبرني أولئك لا يعملون بقول من يزعمون أنه يتبدعون àwọn yahood ìfìsí wọn ni pé mú ní tẹ̀lé ọ̀rọ̀ ìdúbà pẹ́rẹ ìyàwó lọ́wà ìbá tẹ̀lé wọn òun ìgbé fi ọ̀rọ̀ iṣẹ́ ìpínlẹ̀ kúròdó ló ń tọ̀ sí ọdẹ yìí bẹ́ẹ̀ ni Islam ó yà kó bá àtọmọdé ní sọ̀rọ̀ ó dárò tọ́ńbẹ̀ ìyẹn máa dì máa wọ́n máa rántí náà láwà bukà rahimahulá ìjọbojú ètò fún wa ó ní ọmọ jíjẹ kéré ọmọ tó bí ìjọ lè fún ní ìmọ̀ràn tí máa rẹ̀ ti wọlé nígbà kojú ìyá àti bàbá ní john dis club nulẹ̀ alájà bàbá mi lọ ọ̀pá ìpè alájì kílẹ̀ tó jẹ lálẹ́ yìí o ẹrù ẹsì túwò ọmọ tó àrẹgbẹ̀ náà bàbá àti àti túwò àgbàlagbà láàárọ̀ ìjìgbà lọ́sàn gbogbo ẹ̀rù wo títí lálẹ́ náà tó wúwo ní ìbádìí ìgbàlá ìtàbí lágbè pọ̀ ó ní ọmọ yẹn mà tó wà ẹja gbogbo láìka lọ dáadáa yóò kọ̀ọ̀rọ̀ ẹ̀ wọlé òní ìjọba yẹ gbogbo àyè kálọ́gbọ̀n yẹn lọ́sí fún ọ̀nà lájẹ ọjọ́ àjẹ kúkẹ́ ó ní àwọn ẹ̀bá àgbo ìgbàlódé náà mú wáyé lójú ní àká ìlú àyíkẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ló ṣe rí bọ́bá àti ọmọ rẹ̀ ló gbẹ́sùn tọrọ ìsúnmí dáadáa máa tìlẹ̀ ọjọ́ yahood wọn ni lẹ́yà mẹ́lú rẹ̀ bí kọ́lù mọ̀ yẹn àmúna annáwọn yẹn tàbí ó nà wọn àwọn ìṣiṣẹ́ pẹ̀lú gbọ́dọ̀ tó kọ́ àwọn kílèmù tó ذلك سكيس أو يهود كانوا يتحدثوا لا يعملون بما تقول طائفتهم jẹ́ ìdájọ́ pé wá jẹ́ inú gbọ̀wọ̀gán lọ́wà ma wọ́lẹ́yìn wọn ni ma kọ́lọ̀ láwọ́ta ìjọba náà tàbí pé kúlùmọ̀ ti kúrò àmbíyà lọ́wọ́ ọlọ́ọ̀bá gbọ́ kí ó jẹ́ bí pàwọn nẹ́bí ọlọ́ọ̀bá nǹkan tó síwájú nǹkan mọ̀mìnín gbogbo ẹ̀rọ áùláyàóòd àwọn yahudu ya yadda ona an láyé tuji ona ma ń zula ilé ti taurat wọ́n kírù káwọn tilin tó su kàtàwọn nota taura ba za ta gzibu ko amurani wọ́n قال النبي الله بأبقى هذه السريعة أقف أماري نبي الله الداعية عليهم الصلاة والسلام وليس في التوراة قتل الأنبياء فلسنوا على التوراة إما طعام نبي الله بسنة كون بل فيها إيمان بهم يقول أنه التوراة بتمبع هو نبي الله بأبقى وتعظيمهم أتكلم الطوالي واتباع ذلك واتباع بهم كل ما قصيرون الأمر الثاني الأمر الثاني التوراة تأمر أم باتباع محمد صلى الله عليه وسلم التوراة إن ولا تقوت عن محمد صلى الله عليه وسلم الذين الذي يجدونه مكتوب عندهم يقول لي قولير هو نتلاوة عندهم في التوراة كانوا التوراة والإنجيل الإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن ينهاهم عن المنكر إن قولات يقولون تبا أن قلبها فوا ويحل لهم الطيبات ويتبون تبا نية تبون تبا حلال فوا يحرم عليهم الخوائف يقولون تبا يكون حرام فوا يقولون هذا يقول تبا حرام وخبائث يقولون تبا يقولون تبا حرام فوا لا أنا أم إسباهم علينا وعلى تقوى له أبتفهم ولا أبلال أبتلا جدا أبتلا على الدول لي وإسلام بيكو هذه الصفات في التوراة إلينا وصفات الإسلام والسائرات لم يؤمنوا به صلى الله عليه وسلم آه يهودنا أمام عليه صلى الله عليه وسلم لم يقول فلما يقولون بما كان أولى الأنبياء وعلماؤهم فلم يقولوا بما قاله أنبياءهم وعلماءهم àwọn wọ̀nyí wọn ò gbàgbọ́ wọn sọ tí àwọn àníjẹ́ lọ́wọ́ bá wọ́n sọ àwọn àfá wọn sọ alìbínà ẹ̀dọ̀ òun àti ìmánu bí i ń kíkọ̀ ní mẹ́nu ìlú wọn wò láyà malóna bí máa yẹ kó lóun wọn ilé ìṣẹ́ ìlú tí wọ́n sọ ilé ní ìpínlẹ̀ ẹ̀kọ́ nípa 29 wọ́n sọ fara fóònù ẹ̀kọ́ nípa 30 قال بالتفرق تفرق الاجتماع بالدوبة ما تبقى يتعلم هو شاري اهو فتنة انه شريعة انه اسلام always جدا تبقى ولا تعلم هو كما لا تعلم هو شيء كما يتفق كما هو فكرو ما عدا يكي قالوا قلنا بولا سواء ولو سواء بولا لهم خلاف ناخذ بالاتفاق اشتراك مع بناء القيع حق الاجتماع بما في الاتجاه ذلك لما جاء في الاجتهاد قوة لما جاء هنا لما ملا الألوم رد على برا أنا قفل الجوري الذي مراكيه أنه متجري فيه الاجتماع قوة الاجتهاد في الاجتهاد قوة muslim kan sílẹ̀ ọlọ́gbọ́n bá sọ ọ̀gá ẹ̀ lẹ́sàn rí tí wọ́n mú àwọn oríṣiríṣi àwọn àwọn akẹ́ àtúpọ̀ wọ́n á mú lógbò àti lógbò láti sí wọ́n á mú lógbò àti kò bá ọ̀rọ̀ bẹ̀ báyìí ní friendship ni ẹ̀ kí ní sọ̀kan ni ẹ̀ kò bá ọ̀rọ̀ báyìí kò bá ọ̀rọ̀ ó ní friendship ni ẹ̀ ó ní báyìí ní sọ̀kan wọ́n ti ní báyìí wọ́n kí n síláì wọ́n ti báyìí ní ilé wọ́n jẹ́ yẹn wọ́n sì yà wọ́n sì wọ́n wò bíbáyìí wọ́n sì yà lógo yẹn lọ́wọ́ à ń bi kíní mùsùlùmí ti bìíní wọ́n bẹ̀rẹ̀ wọ́n á kọ́ bí ìtìmá fìlì de kò wà mo kò sí àga wọn káàmù kàṣẹ báyìí báyìí náà wù mí wọ́n dẹ̀ yà wọ́n dẹ̀ yà ọ̀dà ẹ̀ wọ́n ní eléyìí ní sọ̀kan eléyìí ní unity ó di àmọ́ eléyìí àlàyé lọ́ba yìí friendship nìyẹn ilé wa náà gba wọn náà kí wọn púpọ̀ lọ́ọ̀bà fún bàbá àṣìmọ́lẹ̀ sínú sàárè wọn lọ́ọ̀bà náà ra ábìlẹ̀ àwọn kìfìrí àbáwọn yahood àtàwọn tó ń fìtí àwọn na ti fún pé inú yóò gbòòrò النبي صلى الله عليه وسلم أبو بكر عمر فاروق gbogbo wọn rẹ́kà méjì wọn kí gbogbo rẹ́kà méjì wọn kí ọ̀sẹ̀ lọ́jọ́ wọn kí mẹ́rin mẹ́rin onímẹ́rin mẹ́rin wọn kí àwọn afẹ́kọ̀ọ́bù rẹ̀ méjì méjì wọn kí mẹ́rin wọn kí láti sábú àwọn ìwà àrùn kí ní abdullahi masoud tó ní ntí ìṣúná àti ti yẹn àwọn olùkọ́ ọ̀pá ni ìbí bá wọn kí wọn ní wọn kí ní sábú ni náà parí ìrùn balẹ̀ sísá wọ́n ló ní kàkàkà tí sẹ́yìn mẹ́rin náà lọ́sọ́ bá ìdá òfurufú fìlẹ̀fìlẹ̀ alẹ́kẹ̀láfù sọ̀rọ̀lù alẹ́kẹ̀láfù ní sọ̀rọ̀lù ní ìyapa ìbúrú ni lọ́sà mọ́làbí ọgọ́mí rẹ̀ símọ̀ wọlá ọlọ́pàá ti yọba ẹ̀ ní bá wọn kìí sí ìdíkà tí ẹ̀yìn bá ní mi lọ́wọ́ wọ́n dàbí ìtẹ́ nílẹ̀ bá dájú tó ń sin lọ bí wọ́n gẹ̀gẹ́ bí wọ́n ṣe kí ṣe haramu ní kìtì bídà ní ẹ̀fí wọn lẹ̀ tí ó gbé mi wá wọn bá wọn wọn ó sì tú mọ́ ẹ̀ ní ẹ̀fí mọ́ ẹ̀ lẹ̀kọ́ mọ́jọ́ dìde yìí ó di yé wa ó ti mọ́ àmọ̀ràn báyìí kí wọ́n kọ́ bá wọlé sáìn ó ti wá dá mi lẹ̀ kó àbúrò ti dá lẹ́nu ó ní àgbàfẹ́lá fún ní ṣàrù mùsùlùmí dáadáa always ìsìkan ìsọ̀kan ẹ̀ lọ́yẹ̀ ká máa wá ìsìkan ìsìkan ìsìkan ìsìkan ìsìkan ó di yé wa aláwò alhàlùbí ìsìnkák ìsìnkú àwọn yahudu jahiliya na ni kuma jìmọ́ ìsìnkú tó bá fàyẹ̀ àdìsíwáyé kuma ìsìnkú ìsìnkú bukal salasun wọ́n yẹ min ajá ibùl ayati lọ́wọ́ ṣe wà nínú àwọn ìmọ̀ àwọn àmì ọlọ́wọ́ ba a ní àwọn tí wọ́n kúrò asọ́lẹ̀ àti ọlọ́wọ́ bá kankana wọ́n ti sábò ma náà anuhu nílẹ̀ ìsirat wọ́n ti dùn tọ́lọ̀ kúkú wa sọ́rọ̀ kúlù ṣíbi mọ̀lẹ́dẹ̀ ìfarifin wọ́n yàpa àwọn ajíkú wọ́n sì wọ́n sì jáde kúkú wà lọ́wọ́ wọn wọ́n ní báyìí wọ́n ní أنهم تركوا الاجتماع على كتاب وعز وجل وفي قالوا لي كتاب ولوبا اسمعوا منزل على الرسل كما الشريعة ولوبا تلهم سقزان وتشير ولوبا الاتسام به وعنف لهم ودماء لا أملاه بالتفرق هو عدنا وقلوب إكيال ولا أتي ما يقراني وناحذ وتناحر بقول راني فرع بما هم عليه من الباطل والفرح بما هم عليه من الباطل وان دنولو ليش نتوانا وان دنولو ليش نتوانا اللهم قصانوا وهي عقوبة لهم يا يلجفوا لأن الإنسان ضمن كثيرة إذا فرع بالباطل وان دنولو نتوانا فإنه لا يترككم فيه فيه títí ìlú tẹ́mì àràhìmọ̀wòlá títí ní ṣẹ́mà sí gbígbà ọgbùrú gbígbà ṣe zìnà lọ ṣẹ́mà sí gbígbà ọgbùrú gbígbà máa mú sí lọ ṣẹ́mù tí ọdún àkọ́ tí ó mú sí pé ní onímọ̀ sọ pé tí ṣe ìdá àmọ́ ń bídà ń gbà pé tó ń ṣe ẹ̀sìn ni wà fi fílẹ̀ yóò dàgbàrà àmọ́ mu ti ẹ̀sìn bàbá tó ń gbé wọn mọ̀ ẹ wọ́n bẹ̀rẹ̀ sílẹ̀ kankan ó di yẹn ó di bẹ̀rẹ̀ sílẹ̀ kankan bí dà áà ah, ah, yóò múra sí mi ó di yẹn o ṣé o hasan ọlọ́wọ́ sàrọ̀ wa ìjọba àwọn ìsílẹ̀ ó di yẹn ẹ̀rọ ń dà o ẹ̀hẹ́n ìgbà fún ẹ̀sìn bá ti ní ìgbà ẹ̀sìn kò ọmọ ìdàlàmìyẹ́ fún àbí ó máa dúró pẹ̀lú aburú yẹn كان عنده تشكك عندي في مجنبه منه هذا حري أن يتوب أنه يتوب súnmọ́ tí ó tù bá rẹ́rẹ́dẹ́ aláhù yẹ́lẹ̀ farapati láti ìdá ìsìnmọ́nà ọ̀nà ìsìnmọ́nà ẹ̀yí tó bá bẹ̀rẹ̀ lórí ẹ̀ bari habi ìpínlẹ̀ lórí rẹ̀ فإن أولئك تحول عنه كنت حسب علي وهذه عقوبة من الله جل وعلا إليه يكاد الله في الجوانب لأن من ترك الحق tólé ẹ̀bùn gbàtì wọ́n gbogbo ẹgbẹ́ ìfi òdú tólẹ̀ àwọn ọ̀dàn òwúrọ̀ ìrọ́bí máa ràn lọ́wọ́ ìdí máa ràn lọ́wọ́ ìfọ́lẹ́kọ̀lẹ̀ ètì máa ìnáwó yóò tí ẹni tí ẹrù ẹni fi ìsìnkálẹ̀ ọ̀dàn òpèlú pé àwọn ìpínlẹ̀ rẹ̀ yẹrẹ ìsáàtì àti ìdápẹ́rẹ́ ẹni ìtọ́nà àṣírí àti kórìíra ẹni àtàkọ́ àti ìgbà وعن تتموان آفن أرأباني فتجد أناسا مختلفين فيما بينهم أمور الدين من إلا وتجد بينهم عداوات وعدادات وبغضاء الله أكبر فتجد أناسا هذه لما مختلفين فيما بينهم فهي يقع عن راوة من أمور الدين كلام رياسي والدنيا من كلام رياسي إلا ìpàdé bẹ́ẹ̀nà tó dáàrin wọn àdáwà àtìsẹ̀ ìkórira àgbàdá àti ìlúkọrẹ ní gbàgbà àti jùlọ ara ní tí mo sì láàrin wọn ìdárúgbà ẹkùtàr kó dà fún yóò dìkún para wọn tí máa bèèrè náà ara wọn àtọ́jú dì mọ́ndé bá sọ́kọ́ kí ti máa ẹ̀ ní àwọn kan tí wọ́n pọ́ dì máa ọ̀pọ̀ kan alákìtàbọ̀ sunna lórí kìtàbọ̀ sunna ilá wọ́n tó bẹ́ẹ̀nà ọmọ olùfà nígbà bí sùkà láàrin wọn wọn ní tó bá àti bí sáré ni náàsẹ̀r àti rẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀tà áwùl àti máa gbúra ní lẹ́gbẹ̀rúgẹ annahum jùdùn wáhì nígbà àbí ara kan sí ni fẹ̀lá ọ̀sùmọ̀tún ilẹ̀ bẹ̀ tó kù sí dábòbò da إلا باتباع الكتاب والسنة أنت بالكتاب والسنة ما يترى وقرأ كلامي كلامي إنه أبيوا ما عدا ذلك يجب إليه فإنه تفرق وعذاب فإنه فرقة وعذاب يقاني إيجاني فأول الذين يريدون التوحيد المسلمين فأيالوا عوانتما نتاهم في تقام المسلمين فهؤلاء الذين فهؤلاء الذين يريدون توحيد المسلمين ما يقولون àwọn èyí tí wọ́n ń pè ń káwọn wá ìṣẹ̀kà àwọn mùsùlùmí tí wọ́n sọ ìpàlọ̀ ohun afẹ́gbọ́nwá ìpè ìgbà kóńtùn kúrò ìdúró tàbílì mùsùlùmí ni wọ́n yẹ́ ká mùsùlùmí kò kò mọ́ díkan náà wọ́n àdúrà bí láti lè àpàdé ìpàdé ti mítìn kan orí abin da muka yi mai hada kai ne ba hada zuciya ba kuma da abin baki ba hadin akida ba ni ya ni zaɓi ko wani tsarika wani bai awon kaduriya wani bai awon daniya wani bai awon idala wani bai awon alisu da wani kuma wani bai wani hada àti pé ọ̀dà tí ìlú wọn ó dára lára abẹ́rẹ́ ti ìjọkọ́bí hada akida hada akida wa nìkan mú ọ̀sùnkọ́ wa àmọ́jì ti dẹnu ábẹ̀nu sàkíní bẹ́ẹ̀ ni àwọn kírísítẹ́nà ti ṣe الذين كفروا بعضهم أولياء بعض كان وجهة وقناه kọ́jọ́rọ̀ ẹ̀sìn wọn láàrin ara wọn wọ́n yàpa ara wọn ó rí àdúgbò nàìjíríà ìfẹ́ ká máa fi هذا أيوة، ما عايزين كلام عايزين كلام ايوه ولا مضاف ولا ما نعم هو واحد العقيدة ذيك كل أن تكونوا جميعا على عقيدة التوحيد تكون عقيدة التوحيد الذي جاء به رسول الله صلى الله عليه وسلم اتبعوا ولا تتركوا الناس كلهم يلي هذا كبوري إلي إلا تعليل الإساء عن كبريين أما لا تعليل الإساء دعا ما دوية كساري وما إلى ذلك وآذا صوفي إلي صوفي وهذا شيعي إلي شيع آه، بعض العقيل أولا نعرف بكثير شيع لك وتسمو بلا إله إلا الله تقول لا إله إلا مو فهو وحده الحكم أين أجاب المتشوفين ìgbéyàwó yẹn agbóhùn ìjọba sí gbogbo ló kú tán kan náà gbogbo ìgbà àwọn olùlọ olórí ìtìsọ́lọ̀ gbogbo rẹ̀ ọdún ìlà kìtàbí wọ́n sún ìtẹ̀rọ sólè ìlà kìtàbí ńlá padà fún ìtìsọ́ tí wọ́n bá ti sún ìtìsọ́ sílẹ̀ ìbẹ́bù kọwà nínú ọ̀rọ̀ àǹdọ́tú wà áàdà tàbílíyà wà gẹ́rẹ̀ jàlì fẹ́ sọ́dánù àwọn kọwà nínú àwọn òfin àbílẹ̀ rọ wà áǹdọ́tú àwọn ìtàbílẹ̀ rọ bọ̀lá àdáàdà ah, àwọn àládàtẹ̀ wí àbájẹ́tì ìlú kọ̀kan aládàlú rẹ̀ yìí kọ̀kan ní tí wọ́n wí bẹ́ẹ̀rẹ̀ àjíbẹ̀rọ̀ ìdíwò ilá kìtàbù láàrin wọ̀sílá ilẹ̀ kìtàbù ọ̀sùnà gbìyàn tí a fi kìtàbù àti súnà tí ń kúndùn kúrò ìgbìnà ìtìmá wọ wáhàdà ti mùsùlùmí tẹ́gbẹ́ bá ń fẹ́ àtàkọ́ àti ìdíkan mùsùlùmí lẹ́nu ìgbẹ̀táhìdì mùsùlùmí kò sí ìdíkan mùsùlùmí kan ilá àlàáhà إلا على وحدة العقيدة تتبع بفو ووحدة ووحدة المرجع كما أن تأسي سبب بفو كما أن كتابة لي أي إجماع àwọn mùsùlùmí ní wọn ọ̀nà ìpàdùwà àwọn ìwà ikú ṣe wá ń bọ̀ wá láì jẹ́ ìmọ̀nà òkú yóò àfíjà rẹ̀ sẹ́nu mo ní ẹ̀mí kẹrin nìí ọgbàlùkù ọjọ́ imani ọ̀sí mọ̀nà sí ilé yọnu wọ́n ní àwọn òfẹ́rọ̀ àkídà yìí rẹ̀ pàdúgbò ọgbàlùkù yọ àkídà sí mọ̀nà ọlọ́ọ̀bà mú ní kọ́síṣẹ́ yìí gan nígbà ní ọlọ́ọ̀bà ọlá dá kọ́síṣẹ́ yìí nígbà tí ní bí mú sí kan yóò lórí kíkà sùn nígbà ní kọ́síṣẹ́ mọ́ ní yóò àti ìjọba ẹ́ bí wọ́n lè yẹ ọ̀ọ́lọ́gùn ní zùrù wọ́n lè jùbọ́n lọ́ba ọjọ́ yóò ní wọ́n ya gbogbo gbogbo wọ́n kó ya fútu wáyé first chairman first secretary second chairman wọ́n lù fún mi wọ́n mú rárá òní o àti ìwọ́ àná kúmú sí gan tó wà náà kiri wà ní pé ìwọ́ ẹ̀kọ́ tó wà náà kiri wà gbogbo wọn gbogbo ìdìbò wọn kọ́ àwọn gómìnà lé gómìnà náà lọ́nà fi tó wọ́n ya àbùkù nígbà gbogbo báyìí mi ní ẹsẹ̀ wọn kò sí títọ́ tó bá ṣe ìgbà mẹ́. báwo ọjọ́ tó lọ gbọ́dọ̀ mi ní ẹgbẹ́ láì fún títọ́ mi ọlọ́run bá kó sànù wa ni ọlọ́run kó sànù wa ìfẹ́ mi lágbára pọ̀. ilé yìí náà ti tẹ́bù wọ sunna nítorí ìtòrò ìdúná ìtìlá wọ wà lọ́dún mùsùlùmí ká sunna tí a bá ń fẹ́ kí wọn mùsùlùmí kankan. فيجتهد المسلمون المسلمون إلا على هذا إلا على وضع التأكيد واحد البلد التاسس هو كتابة سنة إجماع في الصفة وحكم هو حكم بما أنزل الله ولنا اللي سكن كلهم عليه هو على القيادة الإنتاج وقنان ذلك بالسمع والطاعة مضبوط بسمة لا شرع لوالي أمر المسلمين لوالي من تليل المسلمين هذا الذي يوعد الأمر المسلمين كيف يصنع المسلمين يقتنع ما قال النبي صلى الله عليه وسلم إن الله يبدأ لكم ثلاثا ولو الله سبحانه وتعالى كماني ويوم جزمتني أن تعبدوه ولا تشركوا به شيئا ولا أقوى كنا نكما سنوبا ìkòkòrò ìgbẹ́sùn pẹ̀lú ẹ̀ ọkùnrin tó kọ́ ìgbẹ́sùn náà bá ó lẹ́kọ̀ọ́ fún ìgbẹ́sùn pẹ̀lú وأن تعتصموا بحب الله جميعا ولا تفرقوا دمكم ولو بعيك سوى شيء لكم كما سيلا وأن تناسحوا من ولاه الله أمركم بينا كما في نسيح الكباب العمدين دو إليه قال مسألة نمتاتي إذا كنت بلي الله ولو الله السلام عليكم ورحمة الله وبركاته